Oh, thank you, Jesus. The comforter is here. Olùtùnú ti dé. Ẹ̀mí mímọ́ wà Since the day of Pentecost, he never left. Láti ọjọ́ Pentecost ni ẹ̀mí mímọ́ ti dé kò dé lọ. Ó wà is the owner of this dispensation. He is the Lord of the now. Olùtùnú ti dé. Thank you, Jesus. Toi no kalẹ̀ jákèjádò ayé káwọn tí ẹrù pa mọ̀ pé ìgbàládé káwọn tí ṣe ti Christ sọ yìí ayọ̀ na olu olùtùnú ti hey olu ti dé olu ti dé. gòkè wá ìlérí bàbá wa tán ìyìn náà kalẹ̀. ọba àwọn ọba wá fi wọ́n sọ fún wa ó wá já ìdè wa. umungu ingala wa kolúkúlùkù wa orin ìṣẹ́gun pé olùtìlú dìde eliada pariada olùtìlú dìde olùtìlú dìde. I need to sing this third verse. Ìfẹ́ ìyanu ńlá. A lérò iná fún gbogbo ènìyàn. Ẹ̀bùn orí Èmi ọmọ ègbé. Mo ọmọ ìgbàlá olu ti dé. Thank you Jesus, thank you Jesus. Olu every day. Thank you, Jesus. do not Olùdùnnú ti dé. Olùdùnnú ti dé. do not today. Thank you, Jesus. Ẹ̀mí látòkè wá. Ilé. future.